adúpẹ́ fún olúọba wa a ń tọrọ àlékún kẹ́ àti ìgẹ̀ àtórí ajẹ́ǹjẹ́ tán olúọba náà kọ ma bá ọ̀gá wa aṣíwájú wa àwòkọ́ṣe wa annabuwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́mbásá jẹ́ kí ìkẹ́ àti gẹ̀ẹ́nà kọkàrí gbogbo àwọn ará lè annabiwa muhammad sallallahu alaihi wasallam kọkàrí gbogbo àwọn sọ̀hábí annabiwa muhammad sallallahu alaihi wasallam kọwa kàrí gbogbo ẹni tí bá ń tẹ̀lé súnnà annabi náà ẹni ìní ìgbésẹ̀ bá nẹ́bí ti gbé kò sì jẹ́ ọkọjá rẹ̀ gbẹ̀yìn tí bá ń tẹ̀lé lánàá nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam tí ó fi dìjọ alkiyama olùwàmọ́sà jẹ́ kíkẹ́ àti gẹ̀yọ́ sàn kọkàn gbogbo wọn náà kọlọ̀n wá ka ìmẹ́ àtẹ̀yìn náà kúnnù wọn mo kí gbogbo jama musulumi ìkòròdú generally and specifically Muslim community now. Now, wọ́n ní mọ́tò kan park síta tí ó ń disturb àwọn èèyàn. BDG nine nine zero ok nine nine zero DH BDG nine nine zero DH wọ́n ní ẹ̀ wáyé náà kọ́ lọ the ìtọ́nu mọ́tò afọ́n. Ah, Mo ní ní ìdáyẹn rí mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí nínú estate ìta wà ń bẹ lónìí federal low cost housing estate ní ìlú ìkòròdú lẹ́kọ̀ọ́ èyí ń fura bẹ́ẹ̀ pé kámẹ́sàbòsí ìrọ̀pára kòròdú nìkan lọ àwọn ojú tí ń wò yìí àbí tọ̀ so. mo kí gbogbo ará èkó ọwá dábà wà bí mo kí gbogbo wa àti ẹ̀yin baba wa àtẹ̀yin ìyá wa àtẹ̀yin ẹgbọn, ẹyin àbúrò wa àtẹ̀yin ọmọ wa náà mo kí gbogbo wa pé Asalaamu alaikum wa rahmatullahi wa barakatuh ní títorí àsìkò ìbá ní kí n kí gbogbo ẹ̀yin bàbá bàbá tí kíké tọ́ sí àmọ́ta bá wojú aago lónìí lásìkò yìí aago mọ́kànlá ti kọjá mọ̀rọ̀gbogbo tí a sì ṣe ń bí iná ọ́ndà kí ẹ̀rùn lórí òtótó náà lọ gbọ́dọ̀ jẹ́ gbẹ̀gbẹ̀ tọ́lọ́n náà láláǹse àmọ́ ẹmọ́bìnú bó ti wù kí a sì kó fún ma ẹ̀kọ́ dáadáa ni tí islam ò sì takò kí a pán àwọn tọ́lọ́wọ̀n ọba pánlé ká pán wọn in summarize gbogbo recognition of the important personalities sí ọ̀nà méjì kẹba ń gbà bẹ́ẹ̀ mo kí àwọn bàbá wa chief imam àti àwọn bàbá wa tí wọ́n ń ṣojú àwọn bàbá wa tí fi mọ̀ mọ̀ náà mo kí yí ẹ̀kù iṣẹ́ ọlọ́run níjọ́ rẹ̀ yìí mo fi kí kí tí mo fi kí gbogbo àfáà ní kòròdú àtẹ́ntọ́ wà ń bí àtẹ́nijọ́ sí ń bí mo wá kí àwọn chairman wa àwọn tí wọ́n ń gba gbogbo wa ní àlejò ń bí lónìí àwọn ọtí ẹ̀dà olókọ bàbá mi ní alhaji abdulmajid sani èyí fi kíkí tí náà mọ́ fẹ́ fi kí gbogbo àwa jẹ̀mọ́ àtàrà kòròdú àtẹnijẹ́ ìsára ìkòròdú nítorí àsìkò bí n ti ń kí yẹn náà mo kí àgbàlejò mi wọ́n gbà mí lálejò lẹ́sìn ìròyìn kàn mí torí pé ọmọ ìyá mi tí ọwá aṣojú mi ń bí àwọn náà ni wọ́n gbà lálejò látàná tẹ́mi náà ti dé àwọn náà wọ́n gbà mí lálejò àtàwọn àti àwọn fámílì wọn mo kí gbogbo jama ló kọ àwọn méjèèjì yí pé lẹ́ẹ̀kan sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Ok, wọ́n ní ẹ̀ ń dákọ̀ wọn, ẹ̀ kọmrèdì lẹ́ ń pè wọn àbí? Kọmrèdì ni wọ́n? Kọ́dà mọ́sálásí náà? Wọ́n mọ́ jẹ́ kọmrèdì mọ́sálásí. Ẹgbọ́? Ẹ̀ alájì ni ní mọ́sálásí. Àmọ́ bí ọ̀rọ̀ bá di pé lébọ̀, ẹ̀hẹ́ àwọn alájíwa ismail bello mo gbúrò yí dáadáa mo sì bá yí dáadáa bẹ́ẹ̀ náà ọlọ́run ní jẹ́ ma padà sí ibú àti gbogbo àwọn jama pátápátá ohun tí a fi bára wa sọ̀rọ̀ lónìí pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run ọba òun náà ni ẹ̀ rí ká ẹ̀ gbọ́ ẹni tí ó gbé gbóngbóng fún mi láàárọ̀ yìí àwọn náà tuntun sọ kí làkọlé ọ̀rọ̀ wa lónìí òun ni à ọmọ dájú pọ́lọ́hun rí ọ ọmọ dájú pọ́lọ́hun rí mi certainly he sees you. àtẹ́yí tó ṣe lọ́kankan ọlọ́run rí ọ àti tó ṣe ní kọ́rọ̀ wallahi ọlọ́run rí ọ certainly no doubt about it àti ìta rògbẹ́ nìkan ọmọ ọlọ́mọ rí wa àti ìta àfàyà gbangba ṣe náà pé a ṣe kọ̀sẹ́ni tí ó mú wa sí ọlọ́run rí wa yíò náà irú tọ́píìkì wa lónìí yóò máa ṣe ìwòsàn wa lọ́nà kan ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tá a bá ń gbé mo ní ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tó máa nẹ́bí adama bá ń gbé èyí tó sọ lọ́rọ̀ tọ́lọ́n fẹ́ èyí tí ó sọ lọ́rọ̀ tolúwọ̀ fẹ́ èyí tí ó wù níwà àtèyí tọ́lọ́n fẹ́ àtèyí tí ó fẹ́ ṣe mọ̀ pé tọ́ bá ṣe ń bi tí àwọn èèyàn bá ti rí ó ṣe é ṣe kọ́lọ̀wọ̀n ọ̀sànú ẹ̀ torí àánú ni o bọ́lọ̀ ni ní orí èèyàn kìlọ aburú fún ọ tó tún bínú wà láyọ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ ni. onírọ̀ àwọn bàbá wa imam àti gbogbo àwọn alfa mo kí ọmọ ìyá mi imam najib èyí sì tẹ́ jókòó lẹ́yìn ní òjé tètè rántí yìí barakallahu fikum ọ̀dá <laughs> wọ́n níbi dáa fẹ́ jókòó lẹ́rù gbogbo ẹ̀yin imamu tẹ́ ń sọ̀rọ̀ ọlọ́run gbẹ̀yìn alfa tọ́lọ̀n fi ń sànú ara ayé àánú lọ́lọ́n fàáfà ṣe o mọ́pàá ṣe jù àfáà pọ̀ o gbogbo bí tí a bá ti wúrú àwọn àwà tí ọlọ́run ọ̀fẹ́ yìí asọ́ntọ́lọ́run ọ̀fẹ́ awontọ́lọ́run ọ̀fẹ́ agbọ́ntólúwa ọ̀fẹ́ bàbá se ń bi tí àwọn tí ó kìwá ń lọ rẹ̀ bá wà ẹmọ̀ kí wọ́n ó kìwá ń lọ rẹ̀ àmọ́ kẹrin ọ̀pọ̀ ń tà ń ṣe tọ́lọ́run ọba ọ̀fẹ́ ni ọ̀sẹ́ nìkan tí ó kìwá ń lọ rẹ̀ kọ̀tí ẹ̀ sójú ẹnìkan òun làwọn alfáà fi ma gbérú ọ̀rọ̀ báyìí kalẹ̀ pé ìwọ náà lè kìlọ̀ fún rẹ̀ ọmọ ànẹ́bì adama náà lẹ́kṣọ́ tọ́píkì wa tò ní ọlọ́run jẹ́ ọrọ̀rùn fẹ́mẹ́ àtẹ̀yìn kíkó wọ́ ma fi chẹ́kì rẹ̀ ngbàtí ọba sẹ́nì kankan tí ó chẹ́kì rẹ̀ kọ ma jẹ́ instrument of self-restraint The ah ọlọ́run rí mi mo bìlíbù pé tí gbogbo ọmọ ànẹ́bì adama kọ́dà kọ́ mọ́ jẹ́ mùsùlùmí gbogbo ọmọ ànẹ́bì adama gbogbo ọmọ nàìjíríà tọ́bá ipé gbogbo ògbà ní èrò yí ń wá sí wa lórí níwọ̀n balẹ̀ aburú ọmọ láwùjọ wípé certainly he sees me he sees you ọlọ́run rí mi ọlọ́run rí ọ wàlá ìbò ti ṣe rínú bí wọ́n ti kọ́ in tọ́píkì yìí ó sì rẹ́gí pẹ̀lú ọ̀rọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam nínú àwọn hadithu tó lẹ́sẹ̀ ńlẹ̀ púpọ̀ tí ó sí nú ọ̀rọ̀ bọ́yá annabi wí bọ́yá kò wí ọ̀rọ̀ tó dájú ni ọ̀rọ̀ tí àfá gbà alfa gbogbo ayé al'imamu muhammad ibn ismail al-bukhari al-ju'fi rahimahullahu ta'ala ẹ̀dàkùn ẹba ń wíbẹ́ mi a bá dákọ̀ imamu al-bukhari musulmi gidi gbọdọ̀ sàdúà fún ara àwọn ìkàn tọ́lọ̀wọ̀ ìsànú ayé ni gbogbo ń tàbá ma wádìí pé ìjà nábi wí àbí ò wí bóò ló ti wí ọ̀gá ẹni ó kó hadith annabi jọ sallallahu alaihi wasallam kọ́lọ̀wọ̀ ìsànú èmì àtẹ̀yìn tó ti ń fi ń sànú ayé ní tó lé lẹ́gbẹ̀rún ọdún òun ni alimamu buhari rahimahullahu ta'ala alimamu buhari gba hadithi kan wá nù tíra rẹ̀ ńláńlá ni tánpẹ̀ ní sọ̀híhul buhari alfa ńláńlá kejì tọ́rọ bá dọ̀rọ̀ kí là wí tọ́rọ̀ di pé ẹni ọ láyà ní kọ́ wá ṣe gíní kọ́ wá wọ̀ àfibẹ̀yàn ọba ma kàn sọ tẹ́nu rẹ̀ ọgbà lágbó lé rẹ̀ àbí masalasi rẹ̀ al-bukhari àti muslimu ń se fọwọ́rọ́ sẹ́yìn bàbá fẹ́ sọ̀rọ̀ kí lànàbí wá jíṣẹ́ láyé tàǹpẹ̀ ní islam wàláhì bí al-imamul ti gbà wá nínú tíra tiẹ̀ alìmáàmù muslim náà abulhussein muslim ibn al-hajjajin naisaburi rahimahullah ẹba ń wíbẹ́ àwọn tọ́lọ́wọ́ ìsànú èmì àtẹ̀yìn o ní òjé islam ó dí báwọn ẹ̀sìn kan ti dì gbogbo ẹ̀ ni wọ́n ṣọ́ wọn ọ̀dọ́ kan tàdánù àwọn wọ́n sacrifice àti gbádùn wọn àti gbáyé wọn bó ní kìní yóò se ní dàrú lẹ́yìn ọgọ́rùn kan bó ní ò se ní dàrú lẹ́yìn ọgọ́rùn méjì ó ti lé lẹ́gbẹ̀rún ọdún lónìí tàbí mahmoud buhari ti kú láyé in tó gbé kalẹ̀ náà láàásí ń lòdì sí inú àdíṣì ńláńlá tí ń bẹ nú àwọn tíra méjèèjì yìí sọ̀híhul buhari wa sọ̀híhul imami muslim an abdullahi bin umar radiyallahu anhuma ọ̀kanú àwọn sọ̀hábí annabi ńláńlá ni ta ń pè ní abdullahi ọmọ umaru ọlọ́nkọyọ́nú sí abdullahi kọyọ́nú sí bàbá rẹ̀ umaru náà àti bàbá àtọmọ àwọn sórí rẹ̀ délẹ̀ sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ọlọ́mọ́sàsàwá náà ló lórí rẹ̀ ká sórí rẹ̀ yí kọ́ kárí àwọn ọmọ wa kọ́ kárí àwọn ìyàwó wa kọ́ kárí àwọn òbí wa abdullahi ibn umaru ni mo gbọ́rọ̀ yí lẹ́nu bàbá mi umaru ibn al-khattab radiyallahu ta'ala anhu ẹni tó jẹ́ àrólé ẹlẹ́ẹ̀kejì fanabuwa muhammad sallallahu alayhi wasallam ngbàtà bubakiri ò sí má radiyallahu anhu umar ni a wà lọ́dọ̀ annabi njọ́ kan sallallahu alayhi wasallam bá ti ma jòkó lọ́dọ̀ annabi labari arákùnrin kan ọwọlé شديد بياد الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد رويماني شديد بياد بياد الثياب aṣọ فن لا ركن wọ̀ هو ń جنا náà فن بو tí ń túnmà pé ibi wọ́n ti ń bó jìnà aṣọ yóò bá ti yí nkankan eruku ọba ti bò àbẹ́rẹ́ fọ ọba ti yí mẹ́yàn bá wọ aṣọ funfun nígbàtí ọba abẹnrin wákàtí kan méjì sẹ́mọ̀ pé funfun yẹ́ ọmọ ọmọrù ní tarakùnrin yóò rí bẹ́ẹ̀njọ́ náà aṣọ yí funfun bò a wo irun rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ ń dá àwọn irun jí wà làwà lè défìlà sí tí nkankan ò ní máa hàn àbí kí fẹ́rẹ́fẹ́rẹ́ ọ máa hàn àwọn olèṣe tí wọ́n bẹ́ ẹni irun rẹ̀ bá gùn ẹ̀rì irun rẹ̀ lábẹ́ ntọ́bá fi borí náà àbí fìlà àbí nkankan ọmọrù láàwọ irun arákùnrin ìjọ náà ṣẹ̀dí sàwádìí ṣàárí ó dúdú bí irun ọ̀dọ́ ọmọlúàbí ẹni tó ní ìyẹn ni pé gbogbo tí wọ́n mọ̀rún pọ́ìntì sí lọ́wọ́ wílẹ̀lẹ̀ kẹta yìí pé láyúrọ̀ aléhì afẹ́rù safar ìtúnmọ̀ rẹ̀ ni pé ààrá pẹ̀rẹ pé ilé ìrìnrìn àjò wá láti bìkan ni wà láyà àrífòhò mẹ́nà àhàdùn kò sí sẹ́nìkan tó mọ̀ rí náà wá tẹ́rí pé ọ̀rán dé àmọ́rí gbogbo indications tá a sì rí yìí kọ̀sọ́kan tó pọ́ìntì sí pé aráàlú wa yìí kọ́ bọ̀ síbẹ̀ náà nìkan kan ọ̀mọ́rí nù wa akànrí ọkàn wọlé ni ọwọ̀lé ó jòkó tà nẹ́bì sọ́lọ́lọ́hù aléhì òsẹ̀lẹ̀. in bá ń bí ànẹ́bì ní àwọn ẹ̀bẹ̀rẹ̀ tí ọ̀wá sí làkà ìtìwárí láti bí ànẹ́bì sọ́lọ́lọ́hù aléhì ẹni tí wọ́n márùn júwe ń jọ yìí ìtàn tó gùn ni níparí rẹ̀ ànábì padà jẹ́ wọ́n mọ̀ pé màláíkà jìbìrìlù lọ́lọ́ ní ó gbé àwọ̀ ọmọ ànábì adámọ́wọ̀ kọ́ wá béèrè tí ẹ̀yìn ọ̀rán tí àbítẹ́rù ń bà yín láti béèrè bí n bá wá ń dáhùn kọ́ ma jẹ́ àǹfààní fún gbogbo yín nínú èsì tá ànábì fún màláíkà jìbìrìlù ń jọ yìí annabi sallallahu alaihi wasallam òun ni mo ní tọ́píkì yìí rẹ́gí ló se pẹ̀lú ń dá annabi wí sallallahu alaihi wasallam ó ní ya rasulallah au ya muhammad akhbirni anil ihsan ó béèrè kí ní jẹ́ islamu annabi júwe rẹ̀ fún ó béèrè kí ní imanu annabi sálàyé rẹ̀ fún sallallahu alaihi wasallam níbi ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta oníkíní ń jẹ́ pé èyàn síṣẹ́ ọdá al-ihsan ó síṣẹ́ ó ṣe kíní ọ̀dá yíò tó mọ̀ ìṣe dáadáa o ó síṣẹ́ ahsanahu ó ṣe dáadáa akhbirni anil ihsan ó ní wà nábi sallallahu alaihi wasallam fún mi ní ìrò fún mi kí ní jẹ́ pé èyàn síṣẹ́ ọdá ó ṣe ọ̀dá near perfection an act that is near perfection ọlọ́run nìkan ní ìṣiṣẹ́ tó pé tí ọ̀lá ayẹ àmọ́ mi èèyàn lè gbìyànjú dépò pé á bọ́bá ipé ń tọ́mọ èèyàn ṣe ní o kò lè tún dáa jù báyìí lọ máa annabi wa ń dá lóhun jọ náà sọ́lọ̀lọ́ọ̀kùn aléhìwọ̀sọ́lẹ̀m ẹ̀dàkùn ọ̀rọ̀ annabi là ń ka o wọ́n lá nẹ́bí sọ́lọ̀lọ́hù àríwọ̀sọ́lọ̀mù ń sọ́njọ́ yìí pé an ta àbúdá lọ́ha ka an na ka tọrọ fa ilam takun tọrọ hu fa iná hu yàrọ kò jù báhùn náà lọ àsíbà bá fẹ́ se iṣẹ́ tó dáa tí a ní fi ní problem lọ́dọ̀ ọlọ́run kọ́dà láyé yìí náà ní ní problem anábì ní ẹ máa ṣe iṣẹ́ gbogbo ń tọ́ bá ṣe àtọ̀rọ̀ àtiṣẹ́ àtìrìn àtiwà àti ogboru tẹ́ǹwílẹ̀ kan ni àti bísínẹ́sì àtiṣẹ́ àtiṣẹ́ ìjọba àtiṣẹ́ gbogbo ń tọ́ bá ṣe máa ṣiṣẹ́ ka annaka tàrọ̀ bí ìgbà tó ń wo ọlọ́run báyìí kọ́dàbọ́ bá kírun kọ́dá àwẹ̀ tó ń gbà ìwọ máa ṣe ka annaka tàrọ gbígbà tó ń rí ọlọ́run fa ilam takun tàrọ̀hù kọ̀ pọ́síbù lóòtọ́ kò rí ọlọ́run láyé yìí kọ̀ pọ́síbù kẹyàn ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹni ọ bá ní òun rí ọlọ́run àbáwà àtọ́lọ́run láṣẹ̀ṣẹ̀ mítíẹ̀ nìtàn di attention àwọn psychiatrist ẹnìkan ò ní rí ọlọ́run kó tún wá fẹ́nu ẹ̀ sọ pé òun rí ọlọ́run kọ máa wà láyé ànábì ní bọ́ọ̀bá ti ẹ̀wà rí ọlọ́run sallallahu innahu yaraka know that he certainly sees you mọ́ dáòtù lọ́kàn ti ẹ pé èmi ò rí ọlọ́run àmọ́lọ́run ṣe kíni ọlọ́run rí mi tọ́pìkì yìí lónìí náà fa innahu yaraka ọlọ́run rí ọ ọlọ́run rí mi o ọlọ́run rí gbogbo wa o gbogbo bí ta lè wù ká wà wà láyé ọlọ́run ọba ń rí wa àtọ̀sán àtòrú àtẹ́yítà sílẹ̀kùn kalẹ̀ àtẹ́yítà tilẹ̀kùn tá ń tanra wa tá ní kọmọ̀ kún ó dó bí yẹn bá ti ń bọ̀ kọ sọ fún mi fa ináhú yàrá ọ̀kà òun rí ọ̀ ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n alfáà alimam ibn al-qayyim al-jawzi rahimahullahu ta'ala ó ní bíyàn bá fẹ́ gbọ́ fa innahu yaraka ọlọ́run wù ọ́ ọlọ́run rí ọ bíyàn bá fẹ́ gbọ́ yé tí ó fi máa rántí torí mo ní tíyàn gbọ́dọ̀ máa rántí gbogbo ìgbà ni ó tó bó sí ń bè kan tẹ́nìkan ó ti pé ìtọ́fẹ́ se ọlọ́run ọ̀fẹ́ ìwọ náà sá máa rántí pé fa innahu ọlọ́run rí mi o àlèmọ́ bẹ̀mìlìkọ́ yìí mi ní kíyàn ọmọ rántí nú àwọn okọ̀ ọlọ́run àwọn okọ̀ márùn kan torí pẹ́lú lè máa find it difficult nísìn pé bóò ní ìsì ríra mi train mọ́ mọ́ gbọ́ mo ti gbà pé láti máa kóra mi ń janu láti máa debitọ́lọ́run ọ̀fẹ́ kí n dé láti máa sọ tí kọ̀fẹ́ kí n sọ so, láti mọ́ gbọ́n tí ọ̀fẹ́ kí ń gbọ́ láti mọ́ wo tí ọ̀fẹ́ kí ń wò ní má ti rántí pé ń wò mí ń rí mi ń ma kóra mi jànù bó ni ó ti wá rọrùn ẹ̀bìnàkọ́ yìí mi ní kíyàn ọmọ rántí márùn-ún náà àwọn ọkọ̀ orúkọ ọlọ́run tá ń pè ní alhafib kọmọ rántí al'alim kọmọ rántí asami' kọmọ rántí albasir ọlọ́ni jẹ gbogbo ẹ̀ azza wa jalla máa rántí wípọ́lú ọba tá ń wí yìí arraqib ẹni tó ní kọ̀ntró gbogbo ni kò síbì kan tó lè wà tọ́ pé ọlọ́run ò mi yà òun lọ̀kan náà àwọn alfáà nínú tàn wọ́n lẹ́nìkan lọ bá pé bí mo ti ma rí táwọn èèyàn ń sẹ lọ́hun ah, ó wè mí náà <laughs> bọ́ ti ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan ọ̀rẹ́ ni tí mo ohun náà ọ̀rẹ́ ni tí ń se sí náà ohun náà ọ̀rẹ́ ni tí wọ́n ń pẹ̀rún tó pé ń gbà wọn lọ́wọ́ kíkì mọ́tò ǹjẹ́ òun náà lè máa dánwò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹwọ̀rọ̀ hikima philosophically ẹgbọ́ kí làfà yìí wí fún àfà ni àṣẹ yìí òun kò lè <laughs> ọ̀fẹ́ ẹsẹ̀ lọ́wọ́ àbí ìmọ̀ràn kan ní kàn fún ọ sáwà ibì kan lórílẹ̀ ayé yìí tọ́lọ́wọ̀n ti ní rí ọ ó ti tán àbọ́ bá ti kọ́dọ̀ ọ̀sẹ̀ ọ gbádùn ẹ̀ <laughs> ibi ọ bá wù ni ọ̀sẹ̀ dé àmọ́ mi ni pé just look for a place where your creator can never see you ọ̀tán ìmọ̀ràn àfáànù ẹ̀mí <laughs> náà fún wọn náà mẹ́rin ìwọ tí ṣètọ́ ní bá ṣe ń dààmú ọkàn rẹ̀ dì sín tó ẹ pé kásá takò òfin ọlọ́run kásá sẹlọ́run ní ṣètọ́ ní ọmọ ẹgbẹ́ sẹ́lòmín gbogbo ìgbà ọlọ́run kọ́yà ṣètọ́ ni àlfà yìí ni bọ́ bá ti lè kàn wábì kan kọ́dà bí òjú bí tọ́ gbẹ́sẹ̀ lé lásán lọ tó ní rí àyí padà ń bẹ́ just make sure pé bí tí mo wà yìí ojú ọlọ́run ò ségíní kò tó mi máa ṣe tó wọ́ lọ arákùnrin ní ìwọ̀n possible bí ọba tí wá possible ní sẹ́lọ́n náà torí pé kò sí bí ọ wà sátẹ́lé ìsìsì Wa ìnàhú yàrọ̀ olùwọ́ba yìí Power in control anywhere anytime anyhow alhafiz hmm. ọba tí nǹkan kan sọnù lọ́dọ̀ rẹ̀ ni ọba tí ṣọ́ nǹkan gbogbo iṣẹ́ wa gbogbo ọ̀rọ̀ wa gbogbo orin wa ó sì fọwọ́ ọ̀nà wa kò ní ọba wa lógigi olúwa ní nínú alkùnrin alkẹ̀rí ma yẹ́lfẹ́ bomin kọ́ulín ìlà làdẹ́yìí rọ̀kí ìbọn àti bí mo ti jókó yìí bí wọ́n náà ti jókó ohun ò ní wí nkankan jáde ò ní ṣe nkankan àyàfi káwọn méjì tí ń rìkọ́dù sẹ́ rẹ̀ àwọn èdú ẹnu àwọn abítọ́lọ̀ ti ní òun yọ̀nda wa oṣùn ọmọ tó ń se wọ́n dá gègé wọn dó ń bá tún ti jí wọ́n ti bẹ̀rẹ̀ kọ́rà yí tó tilẹ̀kùn mọ́ toilet tó níwọ̀n ikú fi cctv sí toilet à ináwó yàrá òun rí ọ mẹ́ orí ọ kọ́rà toilet wàláì ibn qayyim ni odi méjì inú àwọn ọkọ̀ tẹ́yàn ọmọ ara sí pé ọlọ́run ní àtèyí tí ìwọ ti sọ tó ti gbàgbé àtèyí tó ṣe tó ti gbàgbé ọ̀kan náà àwọn alfáà wa ní ní maka ní madina nílẹ̀ saudi arabia mọ́rán tí nù tí wọ́n bá fi kìlọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún wa wọ́n ni tó bá pé ọ pọ́síbò ní kọǹkàlùkò ní his own record of deeds daily record of deeds pé wà sí díẹ̀ lókúta fọ́ọ̀mọ̀ sí táwọn yóò fi máa bẹ̀rù ọlọ́run ṣe rí problem wa náà ni ìgbàgbé problem ọmọ ànẹ́bí adámẹ̀ náà ní bọ́bá ti ṣe tán tátẹ́gùn ti fẹ́ sí ó ti ṣe gíní ti gbàgbé àmọ́ lọ́run ọ̀gbàgbé ibi tí dẹ́njà wà nù òun ọ̀gbàgbé wọ́n ti kọ́ alfáà wà yìí ni bẹ́yàn bá ní délé rẹkọ̀dù tiẹ̀ tóun náà mọ̀ kọ́ bọ́bá ti wá dalẹ́ kó tó sùn wá ó pọ̀ yìí kọ́ awoye tó wọ́n bá ń bẹ̀ pé à iye rọ́bà ìmọ̀ pa lónìí iye ọ̀rọ̀ ẹ̀yìn báyìí ni mo sọ lónìí iye èèyàn báyìí ni mo bú lónìí eré iye tí mo wò lórí tẹlifíṣàn mi satellite tv gbogbo ẹ̀ èyí tẹ́mi náà mọ̀ pọ́lọ́wọ́n ọ̀fẹ́ kí n wò báyìí mo wò lónìí èyí tí mo fi etí mi iye báyìí ni lónìí wọ́n náà tráì rẹ̀ wẹ̀rọ ọlọ́run ọbọ̀ kíyàn ọmọ kọmọ tẹ́ àdánwò náà ni pé ìgbàgbé ọmọ ànábì adama làyá fi ń le kòkòkò bí jìnà kí sọ́lọ́run gbọ́nkálukú bá ń si wò lálàálẹ́ pé èmi náà kọ́ wá bíra rẹ pé tí wọ́n bá add up record of a week of a month of a year ọlọ́run wá tún gbà ó láyé òun lo 70 òun lo 80 sorí pàdán òdé ìwọ gan be your own judge in your own cause ọ̀tẹ̀ tó déwájú ọlọ́run and certainly ó déwájú rẹ̀ ìbẹ̀nú àdídà nẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́lẹ̀ ànẹ́bí ní kọ̀ sọ́mà nẹ́bí adama kan tí ò ní dúró jọ wájú ọlọ́run àwọn sọ̀hábé ń fi ọgbọ́n bí ànẹ́bì pé àtàwọn jẹ́ ọ̀gbọ́ lárúbáwá náà káàkiri ó tó wí ànẹ́bì ti dáhùn pé lẹ́yìnsà bẹ́yìnàhú wà bẹ́yìnàhú tarjama kọ́dẹ̀kọ́ sẹ́ni tí ó ní ìdíntàbríta àbíọ̀tán torí náà ẹ̀dàkùn àwọn tó yẹ ká máa ṣe ní táàmà fi tí ọmọ jẹ́ gbígbà táà fi ń restrain ara wa ká ìgbọ̀rọ̀ débì ìgbọ́dọ̀ débì ìgbọ́dọ̀ sọ nǹkan báyìí ọ̀kan náà àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ jáde ń jọ kan ọwọ̀ mọ́sálásí ní kọ̀pẹ́kọ̀pẹ́ tà nẹ́bì kú sẹmọ̀gbẹ́ngbà tí sọ̀hábí bá ń bẹ láyé àjẹ́ pé atẹ́gbọ̀n ìfẹ́ sí ìsìláàmù púpọ̀ ó sì wà fresh àṣẹ láti gbà nìna làwọn èèyàn ti ń fi nǹkan kí nǹkan kwẹ́sìn ọkàn wá burú lójú ayé ti wà yìí ni láti jọta nẹ́bì ti pẹ̀yìndà ló ń kálukú ti ń lẹ ti ẹ mọ́ tí a mọ̀ pé bí ọjọ́ bá ti pẹ́ ẹ́ alẹ́mọ́ ti gbà tí mo fẹ́ sọ yìí ó sé sáré tètè identify já lẹ́nu ojú sí ọwá wọ́ọ̀sì lónìí débi pé tẹ́ bá débò mí alẹ́mọ́ igan lẹ̀sìn alẹ́mọ́ táwọn èèyàn lẹ̀ mọ́ ẹ̀sìn lẹ́lẹ́ ìmọ́run lẹ́lẹ́ ìmáwẹ̀ lẹ́lẹ́ ìmádùá òun gan ló kù tọ́pọ̀lọpọ̀ ń kàkún ìsìláàmù lónìí o ẹni ọba wá fẹ́ ṣe bí ànábì ti gbé kalẹ̀ yọ́wà dájòjì yọ́wà dálákàtà kìtì yọ́wà di aláṣejù àmá ànábì sọ àsọ́ọ́lẹ̀ o sọ́lọ̀lọ́ anábi ní gbogbo àwọn tí wọ́n bá ń wò lájójì nígbẹ̀yìn ayé wọn kò rírì tó bá lèlgọ̀rọ̀bá anábi ní ètò ọlọ́run ni ìjọ mo gbé ìsìláàmù yìí dọ́dọ̀ ara maka it was a strange religion gbogbo ara maka ní pé àà ah, ah. <laughs> kí lọmọ yìí gbédè anábi sọ̀rọ̀ sọ́lọ̀mù wa ni olúwa fi hàn mí bẹ́ẹ̀ ó fi yé mi bẹ́ẹ̀ nígbàtá yíyẹ ọba tún fi parẹ́ táyé ó tó tán wàsàyà rúdú ghariba the true the pure islam shall again become a strange religion ọ̀gá mi àtẹ̀yìn tọ́lọ́run bá sọ̀rọ̀ tó rán sí wa ló wíbẹ́ o sọ́lọ̀lọ́hùn aléwòsànlẹ̀ yóò padà dàjòjì àwọn àlẹ̀mọ́ yìí ni a wà múra kankankankan sí èyí tó jójúlówó ẹ̀sìn gan-an àníyàsí kí n padà sórí ọ̀rọ̀ sọ̀hábé tí ń sọ yìí lórí ọ̀rọ̀ bíyàn bá lè máa ní his own daily record of date ájí lukman ọgbàrá inú àwọn agbàlejò mílọ́wà ọpẹ́ <laughs> alhamdulillah ẹ̀yà ara kòròdú alhamdulillah inú àwọn orí ta se yí ń lọ àbí bẹ́ẹ̀ kọ́ kí a máa tọ̀ torí àwàlákọ́ ń kéwó <laughs> ahàlàwàsáàlá sọ̀hábí annabi yìí ń gbọ́ masalasi sallallahu alaihi in tó bá táwọn èèyàn ṣe ń jọ náà wọ́n wà ẹ̀sákù wọ́n jòkó nù masalasi ẹnìkan wá ọ̀gá wọn òun ni wá ń sọ fún wọn pé sábíhù mẹ́à hallilu mẹ́à kábírù mẹ́à ẹ̀sí láìláìlá ọgọ́rùn-ún ẹ̀sí ṣùgbọ́n láì ọgọ́rùn-ún alhamdulillah ọgọ́rùn-ún àbírù tí wá lẹ̀ yóò báyìí náà azàbúlá mẹ́wàá mẹ́wàá rí náà lágàfúrà ẹ̀mẹ́ ẹ̀sì kọkànlá rẹ̀ <laughs> ọ dàbí ẹ̀rin ni alẹ́mọ́ni alẹ́mọ́ni alẹ́mọ́ni tẹ́rí kó ti dojú ẹ̀ àwagán ti gbà pó jú ẹnu bí èyàn irúwà ibá bá débì kan níta máa ní ah, prọ́fẹ́ sàdúà fún wa bá àbá tí ìpé gàfúrò rà mú èsì kọkànlá rẹ̀ ẹlòmí ò tí mọ̀ pa ń sàdúà o ta sàdúà nẹ́bì bá nẹ́bì ti ṣe ẹwà ti sàdúà tẹ́lòmí ò tó àtẹ́ ọgbà ah, ẹfin kẹ́lé prof <laughs> kí láàfi lè èyí tàà nẹ́bí ọba fi lé àwò lè fi lé sọ́dọ̀lọ́hùn àríwọ̀sẹ̀lẹ̀ pọ̀lá ibi tí ma dánu tí àlẹ̀mọ́ bá ti ń pọ̀ yọ́ padà wá di òdìdì n tó jẹ́ ojúlówó gan òun ni ọwà padà di àjòjì sọ̀hábí pé òun gbé pẹ̀lú for the entire life period of Prophet Sallallahu Alaihi Wasallam pe ojo ko njo kan wa n pe se fa won pe o ye lai la ese. e se awon ara bi wa tun wo pe ogorun yi ka wa si ka o ka si ogorun yi ka awon ne te su ba na ama won ni wa lo wa koro labidun abi dabinu le yin pe leko eh labidun abi dabinu chama dabinu làbídùn làwà mọ́ pé o tó bá bá débò mí wọ́n láwọn ọmọ làbídùn dàbínú wọ́n wá ṣe mọ̀ pọ́ mọ́ ní koronú wọ́n ti wá sàájọ wọ́n sàáyé tó tó wọn bọ́bá ti wá kàyé kan kọmọ́ bà dàrú wọ́n wá fi làbídùn kan lélẹ̀ ó di yẹ báyìí <laughs> ọdọ́gọ́rùn kan ó di mẹ́wàá o wọ́n fi làbídùn sàmì ẹ̀ sọ̀hábé ìbá bá wọn ń bẹ̀ lọ́bá ní àá ah, ah, kí lélé yìí níjò lànẹ́bí alọ́nà sọ̀lọ̀lọ́ àwọn àríwọ̀sẹ́lọ̀ ọjẹ́ wọn mọ̀ pé ilé ìtẹ́ ń se yìí alẹ́mọ́ ni o èyí nẹ́bí gbé wá kọ́ yìí o èyí nẹ́bí gbé wá ni pé bọ́ ọba ráyè subhanallah ọgọ́rùn-ún sí bọ́ ọba ráyè 1 million sí bọ́ ọba ráyè kọ́lá bọ́ ráyè billion mọ́ka sọ́lọ̀ lọ́rùn pọ̀ di e báyìí <laughs> kọ gbàgbé alhafizu ìtumẹ̀ ẹnu òun ọ̀kọ̀ọ̀kankan ò ní tàdánú ìwọ̀kọ́ sẹ́sẹ̀ máa sọ fọ́lọ̀ pé please note it sir ọ̀dọ̀gọrùn ìtumọ̀ ń tàà ń se nù ọgbẹ̀ni tí ń dáyàn ní tàà nẹ́bí ọ̀dáyàn wọ́n wà láàyá mi ẹ̀yìn ìyá wa ẹmẹ́jẹ́ nìkan dààmú yí mọ́ ah, àmọ́mọ́ ọmọ yí tí ń se kí ní ẹmọ́ wọ̀rí àfún yí ní iṣẹ́ kan ẹwà jí lóru ẹwà ṣe láìláìláwò 5,000 ẹwà ṣe ẹ̀ ànẹ́bí ẹ̀dá ìyànrò àdúrà bẹ́ẹ̀ tọ́ àwọn bàbá ìmọ́mù ní wọ́n sọ fún ya mi pé bẹ́bà wá sàdúrà yìí bẹ́ẹ̀ ti wáyé òhò ọmọlúàbí ìnà lẹ̀dá ẹ̀dàkùn ẹjìnà sí gbogbo àwọn èèyàn bí bẹ́ẹ̀ àfẹ́sù ni wọ́n wọ́n ìsáfọ́ ọlọ́run àti tànàbí ọ̀ sọ́lọ́lọ́hù àríwọ̀sọ́lọ́ ẹwà wo bí tí sàábẹ̀ yìí gbé ọ̀rọ̀ lọ pẹ̀lú táwọn wíì ọwà ni lẹ́yìn ìgbà tó bá wọn wítán tó kìlọ̀ fún wọn pé àdádá lẹ́sìn lẹ́tẹ́gbà tí yìí lẹ́tẹ̀bà tí yìí bí a sẹ̀rẹ̀ ààrẹ èkó tẹ̀bà àbí <laughs> àwọn gbọ́tẹ̀ mọ́ wí bẹ́ẹ̀ o síbẹ̀ náà ni ọ tẹ́bà tí tọ́ <laughs> pé ìntọ́lọ̀wọ̀n ọ̀rẹ́ ilẹ̀ tẹ̀bà instead tẹ́ fi ń ka iṣẹ́ rẹ̀ yín tẹ́ǹka ṣùgbọ́n láì sọ́lọ̀ lọ́rùn <laughs> ka sàfúrù láì pé òdíyẹ báyìí o ẹmọ́gbàgbé o ẹ̀ sí tráìkẹ máa ka ẹ̀ṣẹ̀ yín bọ́yẹ̀rọ ọlọ́run ọba and that is the truth ìwọ náà n tó fi ń káhùn máa ka ẹ̀ṣẹ̀ rẹ bọ́bá wá di lálẹ́ ọwá síwò pé òdíyẹ báyìí <laughs> bọ́ bá di lẹ́yìn ọ̀sẹ̀ kan jímọ̀jímọ̀ ẹ́n kó tó lọ jímọ̀ ò sí wò pé é ó di rọ báyìí <laughs> ó di kẹta ayé báyìí ó di bídí ayé báyìí ọwá sí tosù kan pàlá ìrọ ọlọ́run báyàn lóòtọ́ òdodo wá ni pé báwa ti ń gbàgbé hun alhafibu lọ́lọ́run o ibi ta ti yà lọ bẹ̀nu òun ọ̀gbàgbé o bọ́mà náàbí adama bá gbàgbé èyí tó se lẹ́sìn ìbẹ̀m̀bẹ̀ èyí tó se ń dùn ta ìbẹ̀m̀bẹ̀ tọdún mẹ́wàá tó gún ọdún tọgbọ̀n tó gójì alìmọ́ mẹ́mẹ́kọ́ yìí mi níbẹ̀yàn bá ń rántí okọ̀ ọlọ́run yìí ń rántí pọ́lọ́run ní arọ́kìb ń rántí pọ́lọ́ọba ní alhafiz okọ̀ ọlọ́run kẹta tí mẹ́kọ́ yìí mi ní yọjà máa rántí certainly is you alalim ara ń tọ́lọ̀ ń kò sí tó wọn olúwa ní kò sí gíní kò sí tó wọn ọ̀mà kí ni ọ̀mà kódẹ̀ yí tó ń rò kó tó wí jáde kó tó se ń sẹ́ ibi ò ti ń pláni ẹ̀ ibi ẹ ti lọ rò ibi ẹ ti jókó rẹ̀ olúwa mọ gbogbo ẹ̀ lẹ́yìn bá rántí pé á ah, ọlọ́mọ́mà ọlọ́mọ́mà alfa àgbà ibn al-qayyim ni yọ́ ma rán àyàn létí ọlọ́run wọ ọlọ́run rí ọ ó kọ ẹlẹ́ẹ̀kẹrin asàmì ẹ̀rù inú ọkọ̀ tọ́lọ ń pè rẹ̀ ni pé ọlọ́run ma ń gbọ́ gbogbo ẹni tí ó fi apc sétí tó ní kùrá ní lòun ń gbọ́ <laughs> ẹ́n tó se gbé tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ ní bẹ́ẹ̀mẹ́ ẹ̀rákùn àwọn ọmọ ẹmọ jákínú gbàlé tí wọ́n gbà mẹ́ ẹgbọ́n tí wọ́n gbọ́ ò ṣètọ́ ni lu ọmọ mi kùrán lòun gbọ́ ìgbọ́kúgbọ́ ní gbọ́ ò <laughs> ọlọ́nkọ́ sọ wa mẹ́ àtàgbàlagbà míì náà mọ̀ pé àtẹ̀yí tí ó gbé tàtàwọn èèyàn gbọ́ àtẹ̀yí tí ó ń wí sí ọlé tí jẹ́ẹ́jẹ́ olúwa ní kí lòun àsẹ̀mí ọba tó gbọ́ gbogbo nǹkan lòun ó kọ ilẹ̀ karùn-ún albasiru ọba tó rí ohun gbogbo kò sí tọ́lọ̀hun ò rí lẹ́ẹ̀kan sí ma rántí pólú ọba ní arrokrib ọwá in control of everything ma rántí pólú ọba ní alhafiz ọba tí ṣọ́ nǹkan ní bó ti lè kọ́ wẹ́ kó kéré tó kó tóbi tó ọ̀kankan sọnù lọ́dọ̀ tí ẹ̀ alalim kò síbi tí mọ ọlọ́run òde asẹ́mí kò sí tí ọgbọ́ albasiru kò sí tí ò rí torí náà àǹfààní ńláńlá yìí ni alimami ibn qayyim ṣe mi pẹ̀lú yín pé bẹ́yàn bá fẹ́ tírénì ààrẹ pé bóò ní ṣe máa lògbé sí ayé mi tí ó ma wà in line with fa innahu yaraka ah certainly ọlọ́run rí mi o ọlọ́run wò mí o lọ́dọ̀ àwọn alfáà mi inú àwọn alfáà dáadáa tọ́lọ́run fi tún ayé ṣe tó fi ṣàánú àwa mùsùlùmí àwọn míì tún sọ lọ́nà míì láti kọra wa pé bó lè yán sí gbígbé ayé certainly he sees me he sees you fa innahu yaraka kọ́dà tó pé ó nídìí wá sí rẹpẹtẹ ó nídìí kẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ máa ké mọ́ wọ́n láwọn ọ̀nà mẹ́ta kan ń bẹ bọ́lọ̀ ń bá ṣàánú wọ́ wọ́n tó ń gbọ́ mi kọ́lọ́wọ́ ṣàánú gbogbo wa bọ́lọ̀mbá ní o lè rí mẹ́tẹ̀ẹ̀ta kójọ à ọwà ní the highest class first class ní ẹ tí wọ́n náà ma rí gá ah, alhamdulillah alhamdulillah kọ́dà gbésí ayé rẹ̀ náà ma yí padà sí dáadáa ẹ̀mí rí ó sì ma balẹ̀ pé lálìkìyàmà tó ń lọ́bọ̀ bá kú láyé torí that's another fact tí ọ̀sọ́gbọ́n tó ma nẹ́bí adámà kan lè dá sí <laughs> gbogbo ẹni wáyé yọ́ lọ́bọ̀ yọ́lọ alìkìyàmà àwọn tí ma tí ma jẹ́yàn ọbẹ̀rù ọlọ́nà ma rárá rẹ létí yíò náà bọ́lọ̀ bá lẹ́yìn orí mẹ́tẹ̀ẹ̀ta kópọ̀ alhamdulillah bọ́ bá wá tí lágbára mẹ́tẹ̀ẹ̀ta bó se méjì bó se kàn kí làwọn factors mẹ́tẹ̀ẹ̀ta yìí alkhawfu alhaya'u almahabba ẹlòmíì in tí ó kọ òun ní pé ọlọ́run wọ́ ọlọ́run rí mi òun ni kó lo alkhaufu ma bẹ̀rù ọlọ́run gbogbo ìgbà jẹ́káyà ọlọ́run ọmọ já ọ mẹ́ bá dákọ ọlọ́run létí ẹlòmíì nísìn kọ́dàkọ̀ mọ́ sí nkankan ọmọ anẹ́bí adámọ̀ imam kíwà àtẹ̀yàn ọmọ ẹjà sówó kọ́ ọ̀yàn jẹ́ kọ́ wá sọ fún ọ pé ẹjù mi lọ ni o ẹjọ́ lọ́n lọ àbẹ́yàn bá mọ̀ sáré bẹ̀ẹ́ pé dákùndákùn é lólówó ọ̀hún àbíkọ́ mọ́ ọmọ èèyàn ẹgbẹ́ rẹ̀ ọ yanu fún ọ pé mọ́ fàyín lé ọlọ́run lọ́wọ́ inú ẹlòmí ó tó dùn ní pé sọ́ọ̀sá ní gbowó nísìn pàláì ókè ìṣó ọlọ́run ni ọ̀dá ọ̀mẹ́ tí ń dọ́lọ́run ọlọ́run òróró yẹ kẹrù ọlọ́run ọmọ ọba àyàn wọ́n bá dákọ̀ ọlọ́run fún yàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó rí ọlọ́run fún lónìí kò ọlọ́run ni ẹnìkan sọ̀rọ̀ kan fún mi tó fẹ́ lè bomi lójú yàn mo ní sí mùsùlùmí náà lẹ́ni wọ́n ní mùsùlùmí náà ló pé rẹ̀ ọparọ́ ó se nǹkan kan wọ́n mọ̀ pé òun ló se wọ́n wá ń pe jẹ́wọ́ ní àwà láì òun kọ́ wà láì ọlọ́run àyíkmáyé wa lónìí báwa náà ó ti se nù wàláyì bèláyì súnmọ̀ bèláyì súnmọ̀ tàláyì alhafid ẹmà rántí kí lọ́lọ́run gbogbo nǹkan lòun sọ kọ́dá wàláyì rẹ tó ń wí lórí rọ́ọ̀nì náà ma kaye tó ń wí in a day ma kaye tó ń wí in a week ma kaye tó ń wí in a month wá sí tọdún kan sí ti ọdún méjì sí tọdún mẹ́wàá gbogbo ẹ̀ ní bẹnu rẹ́kọ́ọ̀dù rẹ̀ arákùnrin yìí jẹ́wọ́ gbé wà láàrin wọn lẹ́nìkan bá dóní ẹ̀fílẹ̀ ọmọ tó wọ́n ṣe ẹmọ ubi tá da orí ìsìláàmù kò dòdé mùsùlùmí arákùnrin yìí ó ní àfá kan náà àwọn àgbà àfá ńlẹ̀ yóò bá ní ní dárúkọ wọn kọlùnkọ́ kẹwọn àti gbogbo àwọn àlùfáà wa wọ́n á fà lọ wọ́n á mú lọ bí sàárè àfá yìí pé ọya jẹ́wọ́ wọn ni àìdákan ẹsẹ̀ òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ ah sẹ̀rípọ̀rọ̀ rẹ̀ dódì tàlàáfà lọ́dọ̀ ọlọ́run ẹ̀yà àgbàlagbà ní ta ní ń jọ dẹ apẹrin níwájú ọdẹ apààyàn ta ní jàfà lọ́dọ̀ ọlọ́run wọ́n wá ń dẹ́rù ọlọ́run bọ́ ọmọ ànẹ́bí adama ọmọ yorùbá ọmọ nàìjíríà kò múfù ẹ̀ àmọ́ sọ̀n pé sàárẹ́ àwọn ṣéwù lọ́wà yìí ọwà jẹwọ́ àfikọ́lọ̀wọ̀n owó orú ẹni bẹ́ẹ̀ kọ́ sàánú ẹ̀ èyí òun lè disqualify tí ń jẹ́ faith lára àyà ọlọ́run àtẹ̀dá tó dá ẹ̀dá ọlọ́run wá bàbàrà ẹ̀rù rẹ̀ bọ̀ ju kíni jẹni ọ̀dà lọ torí ní ẹ̀dákun the first factor táwọn alfa gbà wá yín ẹ̀jú rẹ̀ ni pé wá ọ̀nà tí ẹ̀rù ọlọ́run ma fi bọ̀ báyà rẹ̀ bá lè orísìírísìí ọ̀nà làwọn alfa ló lè fi train ààrẹ in this respect tẹ́ ma kírùn jànáza masalasi wáyé gbogbo ọjọ́ tí wọ́n bá fẹ́ kírùn sókùlá bó jílẹ̀ òkó jìnà tó ma wá ẹni tọ́ ọmọ tẹ́jọ kírùn lánàá tẹ́jọ lọ bí sẹ́ǹjẹta imam ẹ̀ẹ̀ẹ̀ sí kìíní pọ́ síhùn bẹ́ẹ̀ bá kírùn sí wọn láà kọ́ wà nù pó sí àbíbí tẹ́bà mọ́ e, ètò tí ẹ̀ dá ní pé open one pó sí wọn àwáká ní ara alẹ̀ mọ́ tàwí náà nù mọ́sálásí mélòó lẹ̀ nìkan pó sí mẹ́ nísìn ẹbẹ̀ rí mọ́kà rí mẹ́dínà ni wọ́n wéyìí ìyá akíní ni wọ́n dìí torí ẹ̀là nẹ́bí fi ní sọ̀lọ̀sọ́lọ̀m nípìlẹ̀ kúntùnà haitukum an ziyaratul kubur ala fazuruha fa innaha tudhakkiru bil akhirah nípìlẹ̀ islamu anẹ́bí ẹ̀yà aláwọ̀ kẹ́nìkan pọ̀hún lọ sàárè for whatever reason later anẹ́bí ní òfin yìí change ẹ máa lọ bẹ sàárè but for one reason kí ni reason tá anẹ́bí fi ní a lọ kí làwa lọ fún lónìí prison ta annabi ma se nya ma lọ sàárè ní wí annabi ni yọ ma rán wọn náà létí pé makamakan ní bọ́rọ̀ sàárè ti rínú àwálà ikán fẹ́ gbọ́ a sì fẹ́ gbọ́ o <laughs> a fẹ́ gbọ́ o makamakan ní ọlọ́njá sí lọ́wọ́ bá pẹ́ làdó àtàkàn mẹ́ se àmọ́ pé kò ní kan ẹnìkan wọn àfẹ́ni tí ọba wáyé nínú tí ọ ma trénìyàn tí yíò fi máa lè bẹ̀rù ọlọ́run tọrọ ẹlòmí lé ó ti gba ṣètọ́nì láyé díẹ̀díẹ̀ ni anẹ́bí sọ̀rọ̀lọ́sọ́lá mú describe ẹ̀ fún wa graphically ẹnu hadithi kan pé inú tí mú ọkàn lè òun lẹ̀sẹ̀ torí pé gbogbo ìgbà tí ọba sẹ lọ́run anẹ́bí ní ọ̀dà gbígbà tí wọ́n kan nǹkan dúdú sí spọ́ọ̀tù kan nú ọkàn rẹ̀ ṣe mọ̀ pé in a white space tẹ bá kọ́kọ́ kàn kan dúdú kan sí sẹ́mùkẹ́ minority ní nǹkan dúdú àánú ọlọ́run sí ń bẹ lára rẹ̀ ẹ̀rọ ọlọ́run ma bọ̀ bọ́ bá se mí gbà mí nǹkan wọ́n tún se gíní wọ́n tún kan mi kò sí ayè tí wọ́n kàn sí mẹ́nu ọkàn ẹlòmí ó ti ó ti fúl àwọn lẹ́ẹ̀rí tí ọkàn ma lé ọlọ́mọjà wà nù wọn àmọ́ májíkì kọ́yìn tí ń fà á lọ̀gá wá sọ ní ọ̀láyà lónìí ọ̀sẹ̀ lọ́la ànábì ní is like big àti wọ́n ń kan black dot sí kíni sínú ọkàn rẹ tó funfun kó fún la gbé wáyé tí ọmọ wá dúdú díẹ̀ ẹlòmíì ní sí 50% díẹ̀ ló ti dúdú òun 40 ń bẹ oní 80 ń bẹ àní òsíbi tí wọ́n kan mi sí ń bi tẹlòmíì ẹbá rí ọmọ ànábí adama mí tó bá wúwà báyìí ẹwò pèsè èyàn kò lára ilé ìmọ̀ ọgbòwó lọ́wọ́ èyàn ọ̀tún wá rò pé o lè kọ́và rẹ̀ ọ́pù ọwá nù mọ́tò òtílẹ̀kùn mọ́ ọ̀sánà sí kí wọ́n bá rò pé ẹ́ mọ́tò rẹ̀ sí kí ni mọ́tò rẹ̀ gbóná ẹlákùn sí èyàn kù lára mọ́ kò sí nǹkan kan mọ́ lọ́kàn jí wọ́n kan torí náà ẹ̀dàkùn gbogbo àwá tí ọlọ́run òtí ìpé ti wó <laughs> kọ́ wà filled up ẹjá gbìyànjú o ká dúó ń bí wọ́n kàn déhun ẹjá gbìyànjú many methods approaches tàbá lè máa ní a ní ìdí tí ó máa mú wa bẹ̀rù ọlọ́run ara tí máa mú ya bẹ̀rù ọlọ́run tàbí júwe fún wa sallallahu alayhi wasallam òun ni kíni òun ni kíyàn ọmọ rí òkú bí wọ́n ti ń kírùn sí láà kọ́dà bí wọ́n ti ń sin ẹmọ wí fáwọn jàmá pé a ẹni báyìí ó sí ilé tọ́lọ́n lọ a kírùn sí láà ní aago báyìí a sì lọ sin ní aago báyìí kí gbogbo jàmá wà ara tréní tí islamu tréní wà nù ìmọ̀ ọ̀rọ̀ ọkàn ìmọ̀ ẹjẹ́ kíyàn ó ní ìbẹ̀rù ọlọ́ níbi yìí kí n yà lọ́ọ̀bẹ̀ẹ́ gbogbo tí mo wílẹ̀ kan pé tá bá ti gba àlẹ̀mọ́ tí ò sí lára tá nẹ́bí gbé wá ta gbà láyé yóò padà occupy gbogbo the whole space òun yóò wà di ojúlówó èyí tà nẹ́bí wí ga wá ní ṣe mọ́ ẹjẹ́ fún ilé example kan bí mo dé from my own experience lọ́pọ̀lọpọ̀ lẹ yóò bá ti mọ́ mọ̀ ẹ̀ṣẹ̀un jazakallah khair lọ́pọ̀lọpọ̀ lẹ yóò bá ti mọ́ mọ̀ tí wọ́n bá kéde pé ọ̀fọ́sẹ̀ pẹ́nìkan kú ọlọ́run ọjọ́jọ́ ọmọ ìjìnà síra wọn ìtọ́ kọ́mọ̀ tí yóò bọ́ bèèrè ní pé níjò wọ́n parí àdúrà níjò ni wọ́n se gíní àbíjò níjọ́ mẹ́jọ àbíjò ń sàárá orísìírísìí táìtù lọ́jẹ́ ẹ̀kútà fún níjò ń sàárá níjò níjọ́ mẹ́jọ kò rí pé is a duty upon him on her kóhùn ọ́ sàánú òkú yìí ní tútù tó wà yìí bẹ́ẹ̀ ìgbàdá nẹ́bì ní àsàánú wọn nù sallallahu alaihi wasallam ẹwà débi tí wọ́n ti ń kírun sókù láńgbà míì bọ́yá ní sáfú méjì okùn bọ́bá wá díjọ́ sàárá tí ọ̀bá mọ́ níjọ́ mẹ́jọ wọ́n ti yanjú rẹ̀ wọ́n ti yanjú tí ó yanjú ó ti já síbi tí ó já sí eight days that's a very long period of time nínú òsùnwọ̀n alìkìyàmà wọ́n ti àwọn ó ti yọ ti ìpẹ̀ kan àwọn ti place ẹ̀síbi tọ́tọ́ sí a máa ń jọ tó wà ní tútù tí wọ́n ń gbé sínú sàárè bá nábi bá gbé òkú sínú sàárè yọ́wà ké sáwọn èèyàn pé istakfirullah li akhikum wasadullah ọmọ ẹ̀yà yí ẹ̀tọrọ àforíjìn kọlọ́wọ́ foríjìn o ẹ̀tọrọ àdúà fún kọlọ́wọ́ fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ torí wọ́n bí nísìn wọ́n ma bí gbogbo tó gbáyé se wọ́n dóòdì ọdíjọ sàárà àwọn tó ma bí wọ́n ní dó a wà tó àga wà gbé gbáàgbà wà dé àwọ nkankan à ń wéṣì owó à ń wéṣì time à ń wéṣì resources à ń se jí òwúlò torí àdíta nẹ́bí òrújú annabi sọ̀rọ̀ sọ́làm àdífì tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni bọ́bá jí ń gbókù sísàárè ìtàn yóò ké sí gbogbo àwọn tó wà ń bẹ̀ pé fa innahu al-ana àwátá kéwú kí nìkan máa al-ana now bá annabi ti wí categorically nísìnyí ni o fa innahu ana yus'al ìsìnyí ni wọ́n interrogate ẹ̀ o ìsìnyí ni wọ́n examine gbogbo tó lóun lọ ṣe o bẹ̀ẹ̀bá ní nǹkan kẹtẹ́ ìsànú ẹ̀ gbogbo à ń kírun sókùlá àwá láàmà à ń sì pẹ̀rẹ̀ ní pé ibi ó se dédé lọ ìtó kú ọlọ́ndàkùn gbà pẹ̀rẹ̀ ànábíwá níbẹ̀ bá se pọ̀ síhun bẹ́ẹ̀ ni possibility pọ́lọ́wọ́n ó gbà pẹ̀rẹ̀ ní ọmọ high bẹ̀ẹ̀bá tí ló fi dá ẹ̀dàkùn ẹja mọ̀ lásà kọ́dàbọ̀ ráyè ńjọ́ mẹ́jọ gílọ̀ ń wá ku the highest honor tó lè se oníkọ́ lọ́bí jànáza rẹ̀ kò sì pẹ́rẹ̀ kí máa mú tó wájú yín kẹ́ẹ̀pọ̀ òun lẹ́rí gbogbo àwátá lọ mọ́kà tá lọ mẹ̀dínà gbogbo bí òkú bá kú wọ́n wà gbé e wá mọ́sálásí ńlá mọ́kà mọ́sálásí ńlá mẹ̀dínà gbé ibi àwọn èèyàn pọ̀ sí torí náà ibi à ń sọ ní inú àwọn three factors tí mo ní a lò láti sọ́ra wa dẹni tí ó ma gbégbé ayé certainly it sees me it sees you ọlọ́run rí wa o ń wò wa o òun ní kó jẹ́rù ọlọ́run ọmọ bà ọ jẹ́rù ọlọ́run ọmọ bọ̀ ìláyàsọ́lọ́run yìí ọ̀pọ̀ pàtàkì jùlọ nílùú ta wà nàìjíríà yìí òun náà ní gbogbo ọ̀rọ̀ fi dì bó ti dì í wá sí ọ̀wọ́lé mọ́ àní òsíbi tí ọ wọ̀ mọ́ ó ti dúdú ọkàn ti lé kọmọ èèyàn owówó kó wówó débi pé wọ́n ní ẹ̀jẹ̀ tútù mo wá bèèrè mú nẹ́dàgbẹ́ èlò wọn ní èèyàn mélòó làwọn gbẹ̀gẹ́jì ọwà pa tí è bá ṣe àìgbọ́n àti ṣe ìtọ́ni tí ó ti ń dààmú ọmọ nàìjíríà ẹ́ odidi èèyàn wọ́n kí èèyàn mẹ́lẹ̀ wọ́n níjọ́ òun ni wọ́n ń lọ wórí òkú wọn ọ̀tí ẹ̀wú tó kú mọ́ rò pé ìwọ̀n ò dáhùn mọ́ ibi ìṣètọ́ ni tó wí fún wọn nísìn ni pé ọmọ ẹnìkan níjọ́ níyìn lọ bá wa gbé àwọn ọmọ wa ní skúù ọlọ́kadà òun náà ni ó gbé wọn lọ láàárọ̀ yóò gbé àwọn ọmọ méjì ọmọ ìyá ọmọ bàbá kan ó sì tà wọn ní 50 50,000 fáwọn tí ó pa wọn tí wọ́n èwówó ẹ̀dàkùn sí ọkàn iléyìn ìgbẹ̀rọ ọlọ́run kankan bẹ̀mẹ̀ wọn fifty fifty thousand naira lọ́ta ọmọ ìyá méjì ọmọ kéèkèé àwọn ọmọ iléèwé torí pé wọ́n lòó mo ní èèlò lẹ̀ ní bí owó èrò èyàn mẹ́rin àwọn dángó tí ó wà nídi àbáwọn àgbà owó àwọn bill gates àwọn ọ̀pá ẹsinsin torí náà ẹ̀dàkùn ẹ̀yìn alfáà ìṣẹ́kùtẹ́ ṣe tọ́ pọ̀ láàrin iná ẹjẹ́ ká worú àwọn wá síta ń gbọ́ láwọn ilé ọlọ́run lónìí náà hmm? wá sí tí máa kọ́ ní bẹ̀rù ọlọ́run ó ti kéré inú àwẹ̀ láwà inísìn oní sáàrí ń bẹ oní sínú ń bẹ lórí tẹlifíṣàn lórí rédíò mélòó ni ìbẹ̀rù ọlọ́run tàbí ń kọra wa mẹ́lónìí àfi a máa wá ìtàpò èkún máa yìnyàn ma pọn bóró ma parọ́ wọn sáàmù wá ibi wọn ti rí wọn rí àmọ́ bí alfa ẹmẹ́jà tún rí ara wa ọlọ́run kò sí nǹkan kan pamọ́ ayà kan bẹnu sọ́rọ́tù làárọ́ fìdé mi máa rán títí máa rán àwọn èèyàn léjígbé mọ́tànra rẹ̀ ẹ̀yìn àfà ní òwí àfọ́ jíyà tiẹ̀ <laughs> ìwọ́n kọ́ ọ̀jẹ̀ tiẹ̀ ọlọ́run ló wí bẹ́ẹ̀ falanas'alanna alladhina ursila ilayhim walanas'alanna almursalin falanas'alanna alladhina ursila ilayhim olon lẹ́yìn tá rán wọn sí abi walanas'alanna almursalina àwọn tá rán abi àwọn náà kò dira wọn lọ́wọ́ o má tàn ra rẹ o eh wọ́n tin bá wọn afa yẹn wí wọ́n bá wọn náà wí it's not an excuse pé àfọ́ òsèwà sí ìwọ́ òsè máa ṣe ìdáhùn wí ìfúnra rẹ̀ kí wọ́n náà máa rántí certainly he sees me fa innahu yaraka torí náà ìbẹ̀rù ọlọ́run gbogbo àwọn ọ̀nà tí ó ń kálukú wá bá mọ̀ pé yóò lè máa building us that attitude of being fearful of almighty Allah of being mindful of him all the time anédi rẹ̀ pèyàn bá fẹ́ gbégbé sí ayé eh, ọlọ́run rí mi o ọlọ́run wò mí kò kéèfò mọ́yàn is like going through a course ó train ààrẹ kọ àṣẹ́sì ààrẹ pé mo ti bá débi pé ìpín bá dákọ̀ ọlọ́run àyàmì ìjá tẹ́lẹ̀ àmọ́ nìsìn bí wọ́n bá dákọ̀ ọlọ́run wọ́n náà tíráàrẹ tíráàrẹ ẹni ó ti fún ọgbọ́n fún ọlọ́run rí ọlọ́run tó gẹ̀gẹ̀ ọlọ́run ọ̀dá kí wọ́n nǹkan dẹ̀rọ ọlọ́run bá mùsùlùmí kẹrọ ọmọ bá ẹrù ọgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa mẹ́lò ní o bàbá kan ní àwọn ọ̀gá mi ní saudi bàbá náà ti kú nísìn à ń pè sheikh fodi kamara rahimahullah ọmọ guinea conakry africa African bí ní wọn i took over from him as head of african translations ní madina ní kinfad quran complex academy bàbá yìí ti kú láìpẹ́ yìí àgbàlagbà ni wọ́n he was an ambassador of his country kó tó padà kan tó padà jọ́gà tèmi wọ́n ṣe ambassador lu wọn tún bí ìlú mẹ́ta he was a minister even nílùú wọn sheik fodi kamara inú àwọn tí mo súnmọ́ tí mo kẹ́kọ̀ọ́ púpọ̀ lára wọn ni lẹ́kọ̀ọ́ tí mo èkọ́ yẹn kíláàsì níjọ́ kan èmi pẹ̀lú wọn jọ ń lọlé bóyá mọ́tò tẹ̀mí àbí mọ́tò tí wọ́n a mọ́ gbé mọ́tò kan gbà mí wọ́n ma bá mi sọ pọ̀lọpọ̀ rọ̀ wọ́n a ní Abdurrazak sọ mọ́ tó ṣẹlẹ̀ ní jò ní mọ́ ní ni ilé àwọn táwọn ń gbé yẹn àwọn fẹ́ change àwọn fẹ́ move sílé mi àwọn ti wá rí lé kan tó wọ àwọn àwọn dẹ̀ rí ẹjẹ́ǹtì kan àwọn wá fún <laughs> kò síbi èèyàn bú ní bẹ́nìkan bá jòkó tí ń tàn yí tí ń pè yí àwọn saudiya àwọn saudiya wọ́n sọ fún yí pé màláìkà ní ń gbé saudi kí ló dé tó mójútó ti kọ̀rọ̀ yàrá rẹ̀ ti nàìjíríà rẹ̀ ti lú rẹ̀ ń bí àwọn saudiya àwọn saudiya màláìkà kí ń gbé saudi àmì èèyàn rẹ̀ saudi àwa náà mọ́ èèyàn rẹ̀ saudi ọ̀pọ̀ ju ti nàìjíríà lọ wà láì wọ́n pọ̀ <laughs> àmì èèyàn bú ń bẹ́nu tí wọ́n náà àbí ọ̀bá ní jẹ́bẹ́ ẹnìkan ó se jalè tí wọ́n gé lọ́wọ́ lójú ayé ànẹ́bí àwọn sàábé torí náà kẹ́nìkan mọ́ mọ́ tààyàn kọ́ mọ́ tàn rẹ̀ wàlànàs àlànà làzínà òrìsílà ilẹ̀yìn wàlànàs ni àwọn wá rí pé ọkùnrin yóò wà sínsẹ́ nǹkan dájọ́ kan fáwọn tọ́bá tún ní káwọn wá ọ̀dọ́ ilé yẹn ó tẹ̀ ti kọjá náà àwọn ti padà eh, decide pé bí táwọn gbé yẹn náà àwọn ti rí ní eh, eh, tenancy àwọn ń bẹ̀ but kókó àwọn fáwọn padà tún di iṣẹ́ pé ah, bóyá káwọn wá ń jọba ẹ̀ káwọn pé àwọn wá wò pé ah, kí ló ń dààmú àwọn sí báyìí àwọn wá lọ níjò ní àwọn wá dọ́dọ̀ rẹ̀ bó ṣe ráwọn tún fẹ́ mọ́ rojọ́ orú ẹmà àwọn gbájúẹ̀ yóò tún mọ́ rojọ́ kan àwọn ní nọ̀nà owó kí mọ̀ wá gbà lónìí ah oníkàwọn òjòkó owó kí mọ̀ ẹ̀yìn tẹ̀ wá gbówó lónìí ní tí bá wá ọ̀rọ̀ fún àwọn tí ìtàwọn àwọn rẹ̀ balẹ̀ dáadáa àwọn wá ń gbà ní alìkìyàmà àwọn ni wọ́n narrate ẹ̀ fúnra ń gbọ́ lọ́dọ̀ ẹnìkan he narrated it to me directly and that's what he told him pé ǹjẹ́ níbi owó yẹn má wọn fẹ́ kọ́ ọmọ ni pé ọ wà lọ́rùn rẹ̀ bàbá pàdé lálìkìyàmà ń gbà nǹkan mi àwọn tí bẹ̀rọ ọlọ́run kù lára wọn bọ́kùnrin ti ya ẹ̀hànà tó náà tọ̀rẹ́ hànà lòun náà tọ́fẹ́ gbá bàbún bàbá lójú àmọ́ dọ́ọ̀tì dúdú kèèkèèkè <laughs> eh, kárí bí tọ̀pọ̀lọpọ̀ lónìí wàláì bàbá ní ẹni táwọn ti rányàn sí táwọn ti ń bẹ́ táwọn ti ń se kíní ti ń yí àwọn báyìí ti ń se kíní báyìí wọ́n lọ bá dàmúlẹ̀ kan náà pé ah dákun ah, kọ́ o ah, ìrọ̀ ìrọ̀ ìrọ̀ gbogbo lòun lòun kówó yẹn wá wọ́n lòun ló kówó yẹn wá bá wọn